orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àánú Elédùmarè àtòrí ọ̀fẹ́ Ọlọ́run ọba gẹ́gẹ́ bí mo ti máa ń fiṣẹ́ síta láti ìgbà yìí wá tí àwọn èèyàn sì ń gbìyànjú àwọn iṣẹ́ yìí àdúrà mi ni wípé gbogbogbà kígbà tí a bá ti ń gbìyànjú ọ̀kan tàbí méjì lára àwọn iṣẹ́ yìí elédùnmarè yóò jẹ́ kó máa bá wa lára mu ẹ o kẹ́bí mo ti máa ń sọ ẹ má jẹ́ ká dúró téèyàn ò bá dúró èèyàn débi tí lọ téèyàn bá dúró ẹ má jẹ́ ká tanra wa àwọn yóò kọjá lẹ́gbẹ̀ẹ́ yóò kàn rí pé wọ́n ń tẹ̀ wájú ni ibi tóun ti farapa ní ọ̀mọ́ wò kó rántí pé àwọn tó kọjá náà wọ́n ti farapa ṣùgbọ́n wọn ò wó bẹ̀ ló jẹ́ kan débi tí wọ́n lọ lágbára lé lódùmarè gbogbo obìnrin tá a lé lọ́kàn tá à ń lọ nínú ayé yìí Elédùmarè ó mú a débẹ̀ torí náà ẹ dákun ẹ má jẹ́ ká dúró ẹ já gbé àṣà àti àwọn nǹkan tí ó jẹ́ àmúlò ládọ̀ àwọn bàbá wa tá a jogún ẹ já gbé lárugẹ ẹ má jẹ́ ká gbàgbé agbára wà nínú ewé agbára wà nínú egbò ṣùgbọ́n wà ń bẹ fún àwọn tán bá gbàgbọ́ ni bẹ́ẹ̀ yẹn lọ mọ́sálásí ẹ̀ bọ́ lọ ilé ẹ̀sìn ìbá àti mọ́tòlásí ìbá àti chọ́ọ̀chì lọ́lọ́ tí ó bá nígbàgbọ́ lórí tí ń ké pè kò ní rí nǹkan kan torí náà ẹ jẹ́ ká nígbàgbọ́ lórí tá à ń ké pè ká lè rí ìyanu ọlọ́run ọba pẹ̀lú àṣẹ Èdùmàrè a ó sì rí ìyanu ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run a ò ní gba èrè ìtìjú gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé torí mi gbàgbọ́ pé agbára wà lára ewé àtegbò iná ní gbogbo àwọn kódà bó ṣèlú òyìnbó tán fi ń ṣoògùn fún wa wọn ò lòdì ewé àtegbò lọ kẹ́míkà tí wọ́n ń pò mọ́ náà ara nǹkan tán fi ń ṣe náà bá a tún wádìí ẹ̀ náà àtúbẹ̀wé àtẹ̀gbẹ̀ ń bẹ̀ torí náà Elédùmarè ti dá gbogbo nǹkan yìí fún ìwúlò wa ni ẹ jẹ́ ká lò àwa náà sì bá àánú Ọlọ́run pàdé àbójúre hmm, Ọlọ́run pàdé mo fẹ́ iṣẹ́ kan ni mo fẹ́ fi síta lákòókò yìí iṣẹ́ tí mo wá fẹ́ fi síta ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ẹ̀yọ́nú ni ṣùgbọ́n ẹ̀yọ́nú ajẹ́gùn ni ẹ̀yọ́nú tó tún ṣiṣẹ́ ajẹ́gùn ẹlòmíràn ni òun ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹ̀hún lóṣẹ́ lóṣẹ́ iṣẹ́ ọ̀dà lára nígbà tí wọn ò bá yọnu sí bóun ní sí òsì dáhùn ẹ̀hún lóṣẹ́ lóṣẹ́ lóṣẹ́ ẹ̀hún tó bá ti ń ṣe àtúpà nígbà tí ò sí ẹ̀yọ́nú ń bẹ̀ bóun ní sẹ́yìn ó sì gbéra nínú ara àìmọye nǹkan tó jẹ́ pé tí èèyàn bá lò nínú ayé yìí ìdí tí èéfín dáhùn lára èèyàn ni tí ò bá sí ìyọnu ìyọnu ọlọ́run sì níyọnu èèyàn ìyọ́nú èèyàn náà nìyọ́nú ọlọ́run ọba nítorí náà ẹ jẹ́ kí a máa lo àwọn nǹkan tí Elédùmarè dá ká fi bẹ́ẹ̀ ká fi rí àánú gbà ká fi rí ìyọ́nú gbà lọ́dọ̀ Elédùà lọ́dọ̀ gbogbo tí Elédùà kó agbára lé lọ́wọ́ débi wípé àwa náà lè gbé ìgbésí ayé wa ní ìrọ̀rùn débi pé àwa náà lè sọ pé tó Elédùmarè àdúpẹ́ o pé ò dá wa lásán nítorí náà mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí a mọ ìkan mò ń sọ yìí gẹ́gẹ́ bí àǹfààní tá a jogún lọ́dọ̀ àwọn bàbá wa ẹ̀yọ́nú tó ń ṣiṣẹ́ ajẹ́gùn ìníṣẹ́ tí mo fẹ́ fi síta tá a bá fẹ́ ṣiṣẹ́ yìí nǹkan tá a wà òní mo fẹ́ kà ẹ́ a wà ọwọ́ elégbèdè elégbèdè tá a fẹ́ wá ọwọ́ rẹ̀ yìí ìbá àsọ̀tún la rí ìbá àṣe ọwọ́ àlàáfíà rẹ̀ náà la rí ẹ ṣàjẹ́ ká wá ọwọ́ ẹyọ kan a wà ẹyẹ ẹ̀gà a wà òwìwí á wà lékelèké á wà ẹ̀yẹlé tẹ bá ku àwọn ẹyẹ tí mo kà yìí ẹyẹ mẹ́rin mo ti dákọ á sì tún wá kòwé ẹ tún máa gbọ́ ẹ̀gà òwìwí lékelèké ẹ̀yẹlé kòwé tá a bá ti rí àwọn ẹyẹ márààrún yìí ẹ o á tún wá òrí òrí ìrìn àjọ pọ̀ á wá èèpo ọ̀bọ̀ òun náà pọ̀ díẹ̀ a wá atari àjà méje a wá igi ńlá a wá ewé ẹ̀kọ tí wọ́n ti jẹ ewé ẹ̀kọ tí wọ́n ti jẹ tí kìí ṣe tá a jẹ fúnra wa ò tí wọ́n ti jẹ a wá ewé àgbáyàn a wá ewé ìyálòdè a sì wá ewé ewúro a wá ewé jìnrìn a tún wá ewé àánú lẹ́yìn náà a wá ewé ọ̀yọ́ lẹ́yìn ìwé ọyọ́ àwọ̀ ìwé ètìpọ̀n ọ̀la ṣé ẹ rí gbogbo nǹkan yìí ni wọ́n ní ká wá báyìí láwa ṣe àwọn ẹyẹ kọ̀ọ̀kan tá a rí tá a rà yìí a mọ̀ kán ìka kọ̀ọ̀kan ìka kọ̀ọ̀kan ihò a mọ̀ kán kúrò ní ọwọ́ elégbèdè a mọ̀ fi bọ ẹnu àwọn kìnìún rà yìí ẹyẹ tá a rà kalẹ̀ yìí àbá kànkà àkọ́kọ́ á fi bọ ẹnu ẹ̀gà á kànkà míì á fi bọ ẹnu òwìwí á kànkà míì á fi bọ tìkọ̀wé á kànkà míì á fi bọ lèkèlèkè á kànkà míì á fi bọ ìyẹlé á fi bọ wọn lẹ́nu ṣe rí gbogbo ikú tó wá kù yẹn á fi a bá fi sí láàrin gbogbo wọn náà fi sí láàrin á jọ o ṣùgbọ́n ẹ̀wọ̀n àwọn káwọn ẹnu àwọn kìnnìún ni ọ wà gẹ́gẹ́ bá ti kọ́ lẹ́yìn náà á wà mú òdì òrìdínà tó rí tààrà ò fi pọ̀ á wàá dàbò orí ńlá kọ̀ọ̀kan fi bò á jọ wà lórí wọn torí bá ti wá wà lórí wọn ìtawà ṣe ni pé á wà bẹ̀rẹ̀ sí kó epo ọ̀bọ̀ atari àjà igi ńlá á wà kó sí lẹ́yìn náà àwọn ewé tó wà yìí ewé ẹ̀kọ́ tí wọ́n ti jẹ yìí á tún lọ á dàbò á wà sẹ́kọ̀ọ́ àwọn ewé yòókù lé ẹ̀jẹ̀ àjò wọn ni tàbá ti wá jò tán pẹ̀lú àárẹ̀ ọ̀fẹ́ lẹ́dùnmọ́rì bá a ṣe lò ní pé a kó díẹ̀ sínú ọ̀sẹ̀ èyí tó bá kù a lè máa fọtí lò a sì lè máa fi ẹ̀kọ tútù ká máa fi lò ẹ̀yọ́nú ni ẹ̀yọ́nú ni ó sì ń ṣiṣẹ́ àjẹ́gùn ṣùgbọ́n ọṣẹ tá a fẹ́ pò yìí tá a bá ń pò lọ́wọ́ a lè lómi o ṣùgbọ́n kò sí bá a bá ti lómi ẹ̀dá ẹja foyín sí i ẹja foyín sí i gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ síbẹ̀ pé ẹ jẹ́ ká fi oyin sí i tàbá tí ń po ọ̀sẹ̀ lọ́wọ́ a lè máa fi ọtí lo ẹ̀yọ́nú yòókù àti ajẹ́gùn a lè máa fọtí lò ó a sì lè fi ẹ̀kọ́ tútù náà ká máa fi lò ó láṣẹ Èdùmàrè yóò bá wa lára mu o yóò bá wa lára mu ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ hmm, ká yẹ pariwo pé iṣẹ́ ò dàn lára wa láṣẹ Èdùmàrè gbogbo ìgbà kí ìgbà tá a bá ti ṣiṣẹ́ yìí ẹ o a máa bá àánú Ọlọ́run pàdé yóò ṣe ọmọ dàn lára wa àwa náà sì máa dúpẹ́ pé aráàánú gbà yóò bá wa lára mu ó dàbọ̀.